ọba tí ó tún wù nínú àánú ẹ̀ láti tẹ ẹnìkọ̀ọ̀kan wá kù títí di ọjọ́ òní ọlọ́run ọba Allah subhanahu tààlà ta'ala ó tún wá tẹ́ wá kù lórí ẹ̀sìn Islam lórí ìlànà sunna ìlànà salafiyya ilé tí sí pé orí ìlànà yìí náà ni àtúkálé lórí ní ìjẹjọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala tún wá dáàbòbò wá ó sì ṣẹ́wá kú lẹ́ni tí ó tún máa pàdé lórí ìlànà yìí lónìí eléyìí báyìí ta'ala ni ta'ala wọn gbà tí a bá ti ń tẹ̀mí àdánwò tí máa ń múyàn kúrò lójú ọ̀nà àdáwò tí máa ń mú ẹni kọ̀ọ̀kan tí máa ń àwọn èèyàn kúrò lójú ọ̀nà Islam ọlọ́run wọn fi kàn wá àdáwò tó máa ń sọ ní di onífẹ̀ẹ́nú àdáwò tó máa ń sọ ní di ẹni tí ẹ̀sìn òrùjú má lójú àdáwò tí máa ń sọ ní di ẹni tí ẹ̀sìn ọ̀dàrú má lójú ọlọ́run bá kọ́ fi kẹ́ni ọlá àánú ọlọ́run bá ọlá ìpè méjì ọlọ́run bá mo jẹ́rìí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tí ó tọ́ láti máa sìn ìjẹ́rìí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni ìkẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba lórí ìlànà yìí títí ọjọ́ gbọ́dọ̀ kéyàmà. akhwati kerimat ẹ̀yọ́ mayá lápọ̀lé ilé ìtàbí ṣìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní òní òní ni tíra nasihati linnisa títí umu abdullahi alwadi'iyya tí wọ́n jẹ́ ọmọ fún bàbá wa Muqbil bin Hadi al-Wadi'i al-Yamani rahmatullahi alayhi wa hafizahu Allah ta'ala wá sí ni fún àwọn obìnrin wá sí ni fún àwọn obìnrin òun tíra náà ìyá tí wọ́n lè kọ náà ni a ti dárúkọ wọn yẹn ah, àfà ni ìyá yìí ni wọ́n ọmọ àfà ni wọ́n bákan náà nínú àwọn àfà lágbàáyé nínú wọn ni ìyá yìí wà nínú àwọn obìnrin mùsùlùmí tí wọ́n jẹ́ àfà ẹ̀sìn Allahu akbar Allahu akbar ọlọ́run kò sí àwa náà bẹ́ẹ̀ ọlọ́jọ́ kan sọ́lá ọba lọ subhanahu wa ta'ala ọlọ́run kò sí àwọn ọmọ wa kò sí wọn ní onímọ̀ kò sí wọn ní àfa tààrà ọlọ́run kò sí wọn ní àfa tí okun kẹ́kẹ́ fún ìmọ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà àti ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà a ojú ewé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n ní àárín ìbẹ̀lá tí máa bẹ̀rẹ̀ lónìí inshallah karim wa qawluhu man kana yu'minu billahi wal yawmil akhir wọ́n ní gbólóhùn ànábì sallallahu alaihi wasallam tí ó sọ wípé man kana yu'minu billahi ẹni tí ó bá ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti ọjọ́ ìkẹyìn gbólóhùn ànábì قال قال ابن عبد البر في التمهيد ابن عبد البر ننو ترى التمهيد لما في الموطا من المعاني والأسانيد باتان صورة نقبل حديثي تنصر أي حديثي ننو ترى ابن عبد البر sọ wípé àti abálọ́wọ́ mujalladu 23 page 21 wọ́n ní haza wa ma kana haza wa ma kana mislahu innama ma'nahu nuqsanul iman wọ́n ní hadithu yìí àti àwọn hadithu míì tí ó bá jọ nínú túmọ̀ hadithu takayi àtàwọn míì tó bá jọ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tí hadith yìí ìtumọ̀ tó ń gbé jáde nuqsanul imani ni ó ń sàlàyé nípa dídẹ́kù ìgbàgbọ́ ni pé ẹni tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ìgbàgbọ́ rẹ̀ ti dínkù nìyẹn innama ma'nahu nuqsanul imani ìdínkù àyíkò pé àyípé ìgbàgbọ́ nìyẹn kò ń ṣe kúfùrù ló sí kò ń túmọ̀ sí pé ẹni tó bá kó sí nǹkan yìí ó ti di kèfèrí yẹn ni pé man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'zi jarahu ẹni fi ara ní aládùúgbò rẹ̀ tó bá fara ní aládùúgbò rẹ̀ yóò túmọ̀ sí pé ìgbàgbọ́ rẹ̀ bàjẹ́ pátápátá yóò túmọ̀ sí pé ó ti di kèfèrí eléyìí tó ń túmọ̀ sí pé ìgbàgbọ́ rẹ̀ ó dínkù ìgbàgbọ́ rẹ̀ ò pé nǹkan tí hadith yìí àti gbogbo àwọn hadith tó túmọ̀ tí ó tọ́ka sílẹ̀ yìí nǹkan tó ń sọ nìyẹn ṣẹ́tìrí ṣẹ́rí nǹkan tí mo kà yìí ọ̀rọ̀ Ibn Abdul Barr tí mo kà yìí ọ̀rọ̀ ńlá ni o nítorí pé tẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmáàni ni mas'alatu ìmáàni mas'alatu al iman ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń pé ó tóbi ni nítorí pé ṣẹ́rí àkọ́kọ́ àwọn oníbídá nínú ìtàn Islam ibi tí wọ́n ti sọ̀rọ̀ yìí àwọn Khawarij ibi ọ̀rọ̀ iman ni wọ́n ti sọ̀rọ̀ ṣẹ́rí ìwò hadith yìí táwọn Khawarij bá gbà mú ní sọ ni pé la yatajazza iman rẹ̀ odidi ni tí ò lè pín odidi àwọn kọwàrí jù àyí pé zahabu ba'd al-imani zahabu kulli zahabu ba'd al-imani zahabu kullihi idha zahaba ba'd al-imani zahaba kulluhu yẹni pé tí apá kan imani bá ti lè bàjẹ́ tí apá kan imani bá ti lè lọ imani ti bàjẹ́ wá sá nìyẹn dìdì kèfèrí nìyẹn sọ́dọ̀ tí wọn kò sí nǹkan tán pé nínú sọ́nù imani imani ń tẹ́kù nínú nínú imani imma an yakuna kamilan wa imma an yakuna la shay inú kí imani yẹn pé pérépéré àti kó jẹ́ sí pé imani ò sí lára yẹn yẹn ni kò sí pé imani ń dínkù torí pé juz'un la yatajazza imani odidi ni tí ó lè ṣe kíni tí ó lè pín táwọn bá múrù hadisi wọ́n ni man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run bá tójọ́ gbèrà kí a máa fádà yóò rí ìjà ọ̀rọ̀ kó mọ́ ní aládùúgbò rẹ̀ lára ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá ní aládùúgbò rẹ̀ lára kò gba ọlọ́run àtọ́jọ́ gbèrà kí gbọ́ ni ó ti di kèfèrí ni ẹ̀ Allahu akbar sẹ́rí bí hadith yìí bó ṣe ń bó ṣe ń jẹ́ ìfèsì fáwọn kọwárí bẹ́ẹ̀ àwọn náà àwọn náà àwọn náà ìgbàgbọ́ wọn àdìsọ́kàn wọn ó forí sápán níbi ọ̀rọ̀ iman àwọn náà gbà pé ìmánú juz'un la yatajazza àwọn náà gbà pé ìmánì odidi ni kìí dínkù ìtumọ̀ ní wípé kò sí ẹ̀ṣẹ̀ tẹ́ lè ṣe tí ó affect ìmánì al-ìmánù la yadurru ma'ahu kò lè kó bá ìmánì yàn ìmánì yóò ti dúró di gbí sójú kan náà ìmánì yìí dínkù ìmánì lọ́dọ̀ tí wọn kìí dínkù so èyàn bá àti ìsìnà ìmánì rẹ̀ ojú pa náà ni kò dínkù ṣẹwárí gbólóhùn tí bàbá wa sọ yìí Ibn Abdil wípé haza wa makana mithlahu innama ma'nahu nuqsanu al-iman ọ̀rọ̀ tẹ́ ìtọ́sọ yìí wọ́n ti jáde góònú orí àwọn kọ̀wárí pátápátá wọ́n lè ti jáde góònú orí àwọn mọ̀jíhà tó gbé báyìí sìn àjẹ́jẹ́ bàbá yìí gbà yìí pé iṣẹ́ yìí kò lè ba ìmánì jẹ́ ìmánì kù ni bàbá yìí ti gbà pé ìmánì ìmánì dínkù àwọn kọ̀wárí jọ̀gbà yìí pé iṣẹ́ yìí kò lè ba ìmánì jẹ́ lọ́dọ̀ tí wọ́n ọba ìmánì jẹ́ kò ní ìmánì kù pẹ̀lú nǹkan yẹn wọ́n ti jáde góònú orí àwọn kọ̀wárí pẹ̀lú nǹkan tó ń sọ yìí rèé

àwọn ọ̀rọ̀ tọ́jọ́ máa ń sọ nípa ṣe sọ̀rọ̀ méjì tó àti ilẹ̀ oti pé àjẹ́rẹ̀ ò ti ẹ̀mọ̀ nǹkan jápè ní ìmáàlì àjẹ́rẹ̀ mi ò gbàgbọ́ yé ìmáàlì báyìí àjẹ́rẹ̀ mi ò gbàgbọ́ yé ìmáàlì tẹ́tírí gbónà tí mo sọ wípé wà á dá àwọn iṣẹ́ kan bẹ tọ́jẹ́ sí wípé májẹ̀mú ni fún kamalul iman àwọn májẹ̀mú iṣẹ́ yẹn májẹ̀mú ló jẹ́ fún pípé imani a jẹ́ pé imani ó ní kamal ó dẹ̀ nínú sọ́ọ̀n imani ní pípé ó sì ní lílùkù àwọn tẹ́ kan bẹ̀rẹ̀ sí imani àwọn tẹ́ kan bẹ̀rẹ̀ kò lè imani jẹ́ pátápátá yóò dé imani kù ni àwọn tẹ́yẹn kò ń ṣe ṣẹ́rùtò síhà kò ń ṣe májẹ̀mú fún ìlàlàáfíà ìmánì ó máa ń jẹ́ ṣẹ́rùtò fún kàmáàlì ni ìyẹn ni pé májẹ̀mú ló jẹ́ fún pípé ìmánì títẹ́ yẹn bá ti lè kú òun gbàgbọ́ ìmánì ò ní pé mọ́ni kò ní bàjẹ́ ṣe àwọn iṣẹ́ kan bẹ tó yẹ pé ṣẹ́rí gbogbo iṣẹ́ tó bá jẹ́ pé ṣẹ́rùkù sí hà ní àwọn iṣẹ́ yẹn mọ́jẹ̀mú ni tí má nìfin lálàáfíà tí ẹ̀ ò bá fi lè ṣiṣẹ́ yẹn àbí tíṣẹ́ yẹn bá fi lè yín jẹ níbi iṣẹ́ tó fi lè yín jẹ lára yẹn ìmánì ó ni torí pé mọ́jẹ̀mú ìlálàáfíà ìmánì níṣẹ́ yẹn so tí sẹ́yìn ọba ti lè sí lára inú gbàgbọ́ yẹn ìmánì yòó ní lálàáfíà mọ́ yóò bàjẹ́ ni àwọn iṣẹ́ ni mọ́jẹ̀mú ni fún pípé ìmánì tọ́ ẹgbẹ́ tí sẹ́yìn ò bá sí nínú ẹrù yàn tí ò bá sí nínú nǹkan tí ò bá sí nínú ìjọsìn yàn ìmánì yàn ò pé ni kò ṣe pé mánì ò bàjẹ́ kò ṣe pé mánì yàn bàjẹ́ irú ẹ̀ lélẹ́ yìí báyìí ẹni tí ó bá ní aládùúgbò rẹ̀ lára ìmánì rẹ̀ ò pé ni kò bàjẹ́ torí pé iṣẹ́ yìí ṣe májẹ̀mú fún ìlàlàfíà ìmánì májẹ̀mú fún kàmálù ìmánì ni tó bá fi lè kó lára ìmánì ma'nahu nuqsanul ìmánì wa adamu kamalihi lal ọlọ́run jẹ́ ogóyé ọ̀rọ̀ ńláńlá ni ọ̀rọ̀ tó tóbi ni àwọn ọ̀rọ̀ kan bẹ tí a ń gbìyànjú láti gbé súnmọ́ wa lórí ọ̀rọ̀ Sheikh Ali bin Hassan al-Halabi ṣùgbọ́n mo máa ń tẹnu ma pé ṣẹ́rí ọ̀rọ̀ masalatul iman ọ̀rọ̀ pé ẹ ṣe Ali bin Hassan al-Halabi ṣe kó sí ìrìjá wà bí ò kó sí ìrìjá ẹni tó tààrọ já tí ó padà tẹ́rí padà kó ń bí ìrìjáwò yà bí ò tẹ́rí padà síbẹ̀ ṣíṣe kọ̀rọ̀ bí kó sí ìrìjáwò àbí òkó sí ìrìjá mọ́ máa ń máa fi sẹ́yìn ni nǹkan tí mò ń sọ nǹkan tí mò ń ṣe ó yé mi mo mo lè tì síwájú mo mọ ọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ fi sẹ́yìn mo mọ ọ̀rọ̀ tí ẹ́ wípé ìníjẹ́ kí èèyàn yẹn ìníjẹ́ kó rọ́ṣì ni because mo mọ àwọn nǹkan míì lórí àwọn ọ̀rọ̀ yìí tí mo mọ̀ yí pé ó fà tí ẹlòmíì fi ń kánjú láti bí kápátá ìdí ìkọsẹ̀ tó rí pé mo mọ̀ pé ó fẹ́ sá síbi àwọn nǹkan kan bẹ̀ ni so ibi àwọn tí mo ti mọ̀ pé èèyàn fẹ́ sá sí rèé èyí mọ̀ mọ̀ ìgbà tí ń discuss tí ń ráyè fẹ́ pé alhamdulillah mo rí pé gbogbo àwọn nǹkan tí ó yẹ kó sẹ́kùn mo ti discuss ẹ̀ tán eléyìí báyìí rèé sígbà tí a bá fẹ́ rojọ́ lórí ẹ̀ sọ àwọn àjọ tẹ́ ẹjọ́ lẹ̀ dáadáa lórí ẹ̀ nítorí ẹ̀ ọlá pé mo pàdé irú nǹkan tó jọ bẹ́ẹ̀ bí báyìí tó níje pẹ̀lú ọ̀rọ̀ kamalul iman tó sì níje pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ hadithi ní nǹkan tó túmọ̀ sí pé ìmáàni dínkù ni iṣẹ́ dẹ̀ ni ó dín imani kù ni kò jẹ́ kí imani pé ni kò ń jẹ pé kúfùrù ni tó túmọ̀ sí pé àwọn iṣẹ́ kan ń bẹ tí jẹ́ sí pé ìmáàni kù ni kò jẹ́ kí ni kò ń ba imani jẹ́ jawari àwọn gbogbo iṣẹ́ oríkèríkè ara tẹ́lẹ̀ yẹn ti gbogbo iṣẹ́ oríkèríkè ara lẹ̀ yẹn ni pé kò kírun kò gbààwẹ̀ kò yọ zàká kò lọ hajj gbogbo iṣẹ́ táwọn oríkèríkè ara ti tọ́yọ̀ tọ́fà àkídà kò ṣe kankan bẹ̀ sẹ́ni yẹn tí ó di kèfèrí àbí ó kèfèrí mas'ala kan mas'ala kan ni lọ́dọ̀ àwọn àfá tí ọjọ́ sí pé nígbàtí àyíbá tọ́bá di ìgbàtọ̀ ẹ̀ká discourse and discuss it inshallah ẹni tí ó bá ṣe pẹ̀lú sójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala ó bùkátà sí kí a ní farabalẹ̀ kájẹ̀ ní scientific istila' ká ní ìkátírà tí ó fẹ́ tó gbáyì ó ṣe pé èèyàn kan kátírà méjì mẹ́ta kan lórí ọ̀rọ̀ pàápàá mọ́sálà tó lágbára tó báyìí mọ́sálà tó ìmánì èyàn kan eh, bẹ̀rẹ̀ sí àbẹ́yàn lọ kàkàkùkà kan níbi kan èyàn lọ kàkàkùkà kan bóyá lórí íńtánẹ́ẹ̀tì ló ti ni àbí ẹni wíyà èyàn kan wá dé èyàn wa lálẹ̀ sínú àlùmọ̀ ìlọrùn ẹni tí ò kó sí ìrìjáwò rárá rárá fẹ́ pé òun gan há rọ́bà ìrìjá yóò àfẹ́tà láti lẹ ẹni ẹmọ ìrìjá torí pé wọ́n lẹ èèyàn ti ẹ̀ mọ ìrìjá wọ́n wò pé òkè ìrìnrí ọ̀sọ́nà tí mo lè fi dìfẹ́ndì èèyàn tèmi àti kí n dráàgì ẹni náà wọnú ìrìjáwò yẹn mo dráàgì ẹ̀ ẹ̀ túláàbì ni sábà fẹ̀sùn kàkàkà èèyàn kan tẹ́ẹ̀sì nífẹ̀ẹ́ èèyàn yẹn ọlọ́lọ́mọ nǹkan tí ó wà láàrin tẹ̀fì nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀kà gbìyànjú ẹ̀tíra yẹ dìfẹ́ǹdì ẹ̀sùn tàbí kẹni ẹni kó ń jẹ́ pé kí a máa wá gbogbo ọ̀nà láti drag ẹlùmí náà wọ̀bẹ̀ ṣe pé tí ó ń torí tẹ́bá tí wá rí ẹni ẹ̀nà drag wọ̀bẹ̀ fún ẹni pé tí ó tọ́ọ̀bá ti wá lè mú ẹni má mú tèmi náà má mú èèyàn so káṣe ní tit for tat káṣe tòótọ́ bá ti mọ̀ kọfẹ́ múlágbájá múlágbájá náà tòótọ́ bá ti mọ̀ pọ̀ ní múlágbájá fi lágbájá náà lẹ̀ ká máa fi èèyàn kan ṣe ẹ̀rí lórí ìbàjẹ́ èèyàn míì ká máa fi èèyàn kan ṣe tẹ́rítà ká máa fi ṣe cover up ká máa fi ṣe shield lórí pé kí ọwọ́ bàbá bá èèyàn kan kí nǹkan jàǹbá bá èèyàn kan ẹjẹ́ ń fẹ́ ní ṣe shield kí ń fẹ́ ní ṣe bojúbojú kí ń fẹ́ ní ṣe àgbọ́ta kí n fẹ́ ní ṣe agbọgbẹ́ sílé báyìí rèé kò sí nínú ìlànà àwọn ẹni òdodo wàhẹ́bùn lìtáàni min kàmáàlì islam wàhẹ́bùn lìtáàni min kàmáàlì islam sísọ ahọ́n wa kásọ àwọn nínú àwọn ìtí máa ń jẹ́ kí islam wa kó pé ní o mùsùlùmí tó wá fẹ́ kí islam rẹ̀ pé yóò sọ àwọn rẹ̀ afrojal bukhari Animal bukhari wọ́n gbé jáde ní volume 1 hadith 53 ma'al fathi wọ́n ní tí a bá lọ wo sọ́wé bukhari pẹ̀lú fathu yẹn pé ilé tí ó jẹ́ tí wọ́n tí wọ́n ṣe ṣẹ́bù ẹ̀ pẹ̀lú fathu bari ibẹ̀ láti rí pẹ̀lú nọ́mbà tí mú wáyé wà muslim náà muslim náà gbà wá ní mujalladu lákọ̀ọ́kọ́ volume 1 hadith 65 wal lafzu lil bukhari ṣùgbọ́n gbólóhùn ta jẹ́ gbé wáyìí gbólóhùn bukhari min hadithi abdullahi ibn amr ibn al-aas nínú hadithu tí abdullahi ibn amr ibn al-aas ti gbà wá annan nabiyya sallallahu alaihi wasallam qala ó ní dájúdájú ànábì kíkẹ́ sọ́nà náà bá kọ́mọ bá ó sọ wípé al-muslimu ẹni tí ó jẹ́ mùsùlùmí gidi ẹni tí ó jẹ́ mùsùlùmí man salima al-muslimuna min lisanihi òun náà lẹ́ni tí àwọn mùsùlùmí bá là níbi àwọn rẹ̀ àtọwọ́ rẹ̀ ẹni tí àwọn mùsùlùmí bá là wọ́n là kúrò bí àwọn ẹ̀ kò fi àwọn rẹ̀ tí a burú fún mùsùlùmí bákan wọ́n là kúrò bí ọwọ́ ẹ̀ kò fọwọ́ rẹ̀ tí a burú fún mùsùlùmí òun ni mùsùlùmí gidi wàkọ́ òlùhù wọ́n ní gbólóhùn ànẹ́bì tó sọ pé almuslimuna يعني بي من سلم المسلمون المسلمون طبعا بي قال الحافظ في الفتح الحافظ بن حجر وطنين فتح الباري بعد أن صلى حديثي تنبيه وني أكيسي ذكر المسلمين هنا أنا بيصو àwọn ọ́sọ gbólóhùn alìmùsùlùmùn níbi bí wọ́n náà bí dárúkọ àwọn alìmùsùlùmùn níbi báyìí ṣùgbọ́n kọ́rọjà mọ́kọrọjà al-ghalib wọ́n nílé yìí kẹ̀ jáde ní jíjáde tó wọ́pọ̀ jùlọ ni ṣẹ́rí àwọn àfà nínú ma nínú ma kéwú wọ́n mọ́ sọ pé àwọn gbólóhùn kan kharaja makhraja al-ghalib ìtumọ̀ ní pé kò tí mọ̀ fún fún yẹn ní kéèkéé pásọ̀ wípé a jẹ́ páwọn mùsùlùmí lọ́kùnrin nìkan làrẹ́dì àbí àwọn kèfèrí ò tí ń bẹ̀kọ́ ọkàn jáde ní jáde pé ń tọ́pọ̀ jù nìyẹn ni kò jẹ́ pé kò ní mafhum wọ́n ni lè anna muhafazata al-muslimi ala kaffil adha an akhihi al-muslim ashaddu ta'kidan wọ́n ni torí pé kí mùsùlùmí kó ṣọ́ra rẹ̀ lórí kíkó ọwọ́ dúró níbi ìnira kó kó ara rẹ̀ dúró kí mùsùlùmí sọ́ra níbi ìkóra dúró níbi ìfinira kan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí aṣáájú takidan wọ́n lélẹ̀ yìí ó lè kókó ọlágbára ní ìfi ní ìkàn nípa ìyẹn ni pé ṣẹ̀rí àkàn nípa tó lágbára gan pé mùsùlùmí gbọ́dọ̀ sọ ara rẹ̀ kúrò níbi ìkóra dúró mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra rẹ̀ pẹ̀lú ìkóra rẹ̀ dúró ìkóra rẹ̀ níjànú níbi ìmọ̀ fi ìnira kan mùsùlùmí ọmọ ìyá rẹ̀ Allahu akbar

àwọn àgbákò ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bànújẹ́ ẹ́dàkọjá sọ́ra fáwọn kìíní ìtorí ọlọ́run bá ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá àwọn ìwà àwọn ìwà míì àwọn ìwà òṣì àwọn ìwà burúkú ń bẹ ní ọwọ́ umu mi ọwọ́ títà mi wàláì láwọn ìwà tó yẹ pé ó lè túlù àwọn ìwà tó lè tú àdúgbò àti ìyá ọkọ rẹ̀ tó lè bá àárín wọn jẹ́ tí ọmọ ó sì di tí ó ọmọ látara àwọn òbí rẹ̀ ń mi àwọn ìwà pé ó lè ba àárín ọkọ rẹ̀ àtàwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ jẹ́ àtàwọn ẹ̀gbọ́n ọkọ rẹ̀ àtàwọn àbúrò ọkọ rẹ̀ tó ba àárín wọn jẹ́ mi bẹ́ẹ̀ náà ni láàrin àwọn obìnrin táwọn obìnrin náà àwọn tó pé ó lè tújọ ó lè sọ àwọn èèyàn àwọn mùsùlùmí di ọ̀tá

ó gbọ́dọ̀ sọ́ra lórí ìmọ̀ fi ìnira kan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí eléyìí báyìí ó ní agbára gan ní ìfẹsẹ̀rinlẹ̀ inú islam wàlí annal kuffara bí sọ́dádì an yuqatalu nǹkan tí ó ìjẹ́ kí wọ́n dákọ̀ àwọn kèfèrí síbi ni pé àwọn kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bí sọ́dádì an yuqatalu wọ́n sì wà láyé agbọ́nrin wípé a lè bá wọn jà a lè jà bó tilẹ̀ jẹ́ pé ó ń bẹ́nu àwọn kèfèrí náà man yajibu al-kaffu anhu àwọn tó ẹkọ́ jọ́ràn yàn àwọn tó ẹkọ́ jọ́ràn yàn léwa lórí kákóra dúró kákóra wa níjànú kúrò níbi ìfinira kan wọ́n wal ìtìyànù bí jami tẹ̀kìrì lítẹ̀glib wọ́n ní bẹ́sí wá mú jami àwọn ọkùnrin wá jamu tẹ́fí máa ń di akọ pé alimuslimun tẹ́gbé wá bí ẹgbẹ́ jamu wọ́n ní nítorí pé ọkùnrin kan borí obìnrin ni kò ń ṣe pọ́kùnrin nìkan náà gbà lérò ṣùgbọ́n gbogbo àkíbà tí ọkùnrin àtobìnrin bá ti ń kópa níbi iṣẹ́ kan tá fẹ́ àdírẹ́sì wọn a máa lo ọ̀rọ̀ àwọn ọkùnrin ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín nù ṣẹ̀ríà àti inú èdè lárúbáwá ṣẹ̀rí tí obìnrin 99 wọ́n bá ń ṣe nǹkan ọkùnrin kan wà láàrin wọn tó fi pé 100 tẹ́ bá ń ṣiṣẹ́ kan tá bá fẹ́ àdírẹ́sì wọn tẹ́kún wọn ó borí gbogbo àwọn obìnrin 99 yìí a ma bá wọn sọ̀rọ̀ bí ẹni pé ọkùnrin ní gbogbo wọn ni jálù táàmà lò a níṣọ́ pé ẹ báwọn obìnrin lọ́pọ̀ yìí bọ́kùnrin kan ẹjá ló jámọ̀ àwọn obìnrin náà ọkùnrin kan yìí ní mí òkò kò lórí pa kankan láàrin 99 so nítorí ẹ̀bá ṣe gbé wáyìí lè tẹ̀glif nítorí pọ́kùnrin máa ń ṣe kíni ọkùnrin máa overwhelm obìnrin ni kò ń ṣe pé ọkùnrin nìkan nẹ́gbà lérò kò ń ṣe pé ẹni táwọn mùsùlùmí ọkùnrin bá là lọ́wọ́ rẹ̀ àwọn mùsùlùmí ń kọ́ táwọn gbọ́dọ̀ là no kò ń ṣe Ànábì sallallahu alaihi wasallam ó dìdí ta àwọn lẹ́tà níbi dídárúkọ àwọn lè annahul mu'abbiru amma fi nafs nítorí pé àwọn làmọ́ fi ń sọ tó wà ní ọkàn wa torí pé àwọn òun ni delilul fu'ad òun ni atọ́ka tí nǹkan tí ń bẹnu ọkàn wa ìtẹ́yìn máa ń bẹnu ọkàn yà àwọn ní ó fi gbé jáde tàbí ma nítorí ẹ̀nà fi sọ̀rọ̀ nípa wọn torí ẹ̀nà fi dárúkọ wọn wà hákàzà lè yẹ́dù bẹ́ẹ̀ náà lọ́wọ́ náà lè anna aksaro alfa'ali biha nítorí ká dárúkọ wọ́n náà ìpín nǹkan méjì náà dárúkọ wọ́n ni man salima almuslimuna min lisanihi wa yadihi àbí wọ́n ń sọ wa wọ́n ń sàlàyé fún wa ìdí tán fi dákọ̀ lisanu fi àwọn gbogbo wa fi àwọn wàlhadíìsù ààmùn wọ́n ní ṣùgbọ́n hadíìsù yìí rẹ̀ kò ń ṣe pé àwọn àtọwọ́ nìkan náà gbà lérò wọ́n kàn dárúkọ méjèèjì torí pé ń tọ́pọ̀ jù nínú iṣẹ́ wa àwọn àtọwọ́ la fi ń ṣe ni wọ́n ní hadíìsù yìí wà general hadíìsù yìí hadíìsù tó jálé jákò tó jẹ́ gbogbogbò ni bí nísbàtí ilálìsà ní wọ́n nítorí pé àwọn rẹ̀ ibi tó ń tún lágbára dé ni pé ibi tó ń lágbára sí ni pé àwọn lè máa sọ ọ̀rọ̀ nípa àwọn tó ti kọjá lọ wal mawjudin ó lè máa sọ̀rọ̀ nípa àwọn tó wà láyé nìsìn wal hadithina ba'du wal hadithina ba'du àtàwọn tí ó padà máa wá lẹ́yìn àwọn lè máa sọ nípa àwọn bí khilafil yadi ọwọ́ ń tiẹ̀ kò lè sí na'am wọ́n ní bó ti rí nìyẹn o yumkinu an tusharika al-lisanu yumkinu an tusharika al-lisana fi dhalika bil kitaba yumkinu an tusharika al-lisana fi kitaba fi dhalika bil kitaba wọ́n ní ọwọ́ lè ọwọ́ lè ọwọ́ lè ṣiṣẹ́ papọ̀ ọwọ́ lè ó lè ó lè kẹgbẹ́ ó lè kẹgbẹ́ papọ̀ pẹ̀lú àwọn níbi níbi irú níbi àwọn iṣẹ́ yìí àwọn iṣẹ́ tá ọwọ́ náà lè ṣàrọ́kà rẹ̀ ọwọ́ náà lè kópa pẹ̀lú àwọn níbẹ̀ pẹ̀lú kíkọ in tí àwọn bá ń sọ yẹn ọwọ́ náà lè máa kọ́ wa anna atharaha fi dhalik la'azimun àti pé dájúdájú orípa ọwọ́ níbi àwọn nǹkan tá sọ yìí ó tóbi o wọ́n ní ṣùgbọ́n a yọ àwọn nǹkan kan lẹ́nu ṣẹ̀ríà níbi àwọn nǹkan tí ẹ̀mọ́ fọwọ́ ṣe a yọ àwọn nǹkan kan lẹ́nu ṣẹ̀ríà tó yẹ pé èèyàn lè fọwọ́ ṣe tí ó sì fi ìnira kan mùsùlùmí ẹgbẹ́ èèyàn tó jẹ́ pé kódà yóò gbalada ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀sà àti bọ́ọ̀dì bìlíẹ́dì ti ẹ̀fọ́bẹ́tì hudud ká fi ọwọ́ ká fi na ẹni tí ó bá dáràn nínú ọ̀ràn ṣẹ̀ríà tí a máa ń gbé hádùléyàn lórí torí ẹ̀ àwọn ọ̀ràn tí ó gba kí á fi ya hádùjẹyàn lórí ẹ̀ ẹ̀pọ̀ wọ́nà láti fìyà jẹ ẹni ẹ̀ ọwọ́ ẹ̀ tàbí ń fìyà jẹ yóò kó ní abẹ́ ẹni ẹ̀ ṣùgbọ́n nítorí wípé iṣẹ́ ni é jì táàbù ni ẹ ìjíṣẹ́lẹ̀ àti ìníkàṣe ni ẹ ọwọ́ ẹ̀ gẹ̀ẹ́ yóò tún agbálájá pé ń tẹ̀lé àti ọlọ́wọ̀n bá ní tó á yọrú ilé ìkúrò bẹ̀ wọ́n ta azir àtàwọn ìjìyà tó ẹgbẹ́ kò ti hádù fún nínú ṣẹ̀ríà àtìgbọ́n ọlọ́wọ̀n bá rẹ̀ tẹ́lá gba àwọn aláṣẹ láàyè láti yan ìyà tó bá wù wọ́n láti fi jẹrú èèyàn bẹ́ẹ̀ tó bá ti rú ẹ̀ṣẹ̀ yẹn على المسلم المستحق لذلك على المسلم المستحق لذلك fún mùsùlùmí tó bá lẹ́tọ̀ọ́ sí irú àwọn àjẹyà yìí kí a fọwọ́ yẹn kábi jẹ́yà ayọ̀yẹn kúrò mẹ́ wọ́n bí tàbíìrì bìlìtánì dúnà qawl wọ́n ní bákanáà àti níbi ìsọ̀rọ̀ pẹ̀lú àwọn yàtọ̀ fún níbi ìexpress ara yẹn pẹ̀lú àwọn yàtọ̀ fọ́rọ̀ wọ́n wá ní noctaton noctaton yẹn ni wípé ṣẹ́ríkà tán pè ní nocta almasalatul ilmiyatu daqiqon ni yẹn ni pé ọ̀rọ̀ ìmọ̀kan tó wẹ́ afẹ́pàkíyèsí wa sí ọ̀rọ̀ ìmọ̀kan tó wẹ́ tó jẹ́ sí wípé ìta lè ti gbé jáde òun ni kíyàn wòye dáadáa kíyàn wòye sí ọ̀rọ̀ dáadáa pẹ̀lú ìmọ̀ tó wẹ́ wọ́n ní àwọn ìmọ̀ kan bẹ tí afẹ́pàkíyèsí wa ń bìtẹ́pọ̀ wẹ́gan wọ́n ní fàyádìkòlù fíhì wọ́n ni nínú hadithu yìí àwọn èèyàn kan rojọ́ tẹ́gbẹ̀ ní sírùkù ẹrùjọ́ títà ẹjẹ́ ní sírùkù yìí tẹ́bá títà ẹjẹ́ kí ma náà ọ̀rọ̀ pé etí ògbéjì ní ká máa máa náà fàyádìkòlù man akọrọjà lìtánàwó ala sabili al ẹni tí ó bá yọ àwọn síta lẹ́ni tó yẹ pé ó ń fà òun yẹn sí ẹ̀yẹ́ kéde kọ́ sọ̀rọ̀ bẹ̀dọ́kà ya wọn ní ṣe báyìí síyàn pé wọ́n ya wọn sí kíse pé yẹn sí ẹ̀yẹ́ ní sáré pé a wá rẹ̀rìn yóò ti yẹ̀yẹ́ rẹ̀ sí táwọn ni ẹni a ń ya wọn sí èyún náà ó kó sínú ìfi ahọ́n ẹni fi ìnira kan mùsùlùmí ẹ̀rí pé kìí sọ̀rọ̀ lásán kódà kó jẹ́ pé àwọn là ń yọ à ń yọ àwọn síta man asraja lisanahu ala sabili istiza ẹni tó yọ àwọn rẹ̀ síta nítorí ní títí yẹ̀yẹ́ tó náà kó sí o wà fi zikiri yadi duna ghayriha min al-jawari eh, wọ́n ní bákan náà àti níbi bí wọ́n ṣe dárúkọ ọwọ́ yàtọ̀ sí àwọn ẹ̀yà ara míì tó yàtọ̀ sínú ara wa yẹn ìmọ̀ wà ń bẹ̀rẹ̀ náà nọ́kùtà nọ́kùtà tó ń wọ́n ní eléyìí tó rèé masala kan tó tún wẹ́ náà ni tó jẹ́ masala ìmọ̀ náà tó lélẹ̀ náà wọ́n ní fayadkhulu fiha al-yadu al-ma'nawiyyatu wọ́n ní nínú hadithu yìí ọwọ́ tí ó jẹ́ ọwọ́ ma'nawiyya tẹ́rí ọwọ́ pẹ́tíléjì al-yadu ọwọ́ tí alìfojúrí yìí tààlìfojúrí tí gbogbo wa ń gbé káàkiri ọwọ́ tí ń bẹ lára wa ọwọ́ àlìyẹ́dùl hìsíyà nìyẹn ṣẹwárí wọ́n ní àlìyẹ́dùl mànàwíyà náà bẹ́ẹ̀bẹ́ ọwọ́ tàà lè fojú rí òun náà kó sínú hadithi kàlìsì láì àlàhàkìl ghairi bi ghairi haqqihi gẹ́gẹ́ bí kéèyàn máa jẹ gàba ká máa jẹ gàba lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ láì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé bí ẹni pé èèyàn fọwọ́ because ìjẹ gàba náà rí agbára ni bí pọ́ lọ́wọ́ náà ní ṣùgbọ́wọ́ tí ò tẹ́ fojú rí lòlò láti fi jẹ gàba lórí dúkìá dúkìá tó lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ ẹ̀rí pé kìí ṣe sí àwọn ènìyàn iṣẹ́ ọwọ́ ni ṣùgbọ́n ọwọ́ tí ó hàn ọwọ́ ọnú ọwọ́ ọnú nìyẹn kìí sọwọ́ ọ̀ta wà bí ṣẹ́fì lìtá ní àrìzàláàt bákanáà kí a sọ ahọ́n wa kúrò ìyẹ̀gẹ̀rẹ̀ ìsọkúsọ wọ́n ní ìtọ́ ahọ́n wa kú ń bí nǹkan yẹn wà bí hifzi lisani àdìzàláti tunalu tunalu tó lọ́ ní ilé wọ́n ní ibi ká tọ́ ahọ́n wa kú ń bí ìyẹ̀gẹ̀rẹ̀ ìsọkúsọ èyàn máa ẹ̀dá máa ń rẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run ọba lórí ẹ̀ bí a ń yọ́pùlù aláwò àyàmàlùhù iṣẹ́ èèyàn wà dá iṣẹ́ èèyàn ó dá látara tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ áwọ́ bí a ń yùsùlù aláwò àmàlùhù tí bá kà ní bí a ń yọ́pùlù aláwò àmàlùhù yẹn ni pé iṣẹ́ èèyàn ó dá tí èèyàn ń sọ ahọ́n yẹn ẹ̀sán tí èèyàn rí lọ́dọ̀ Ọlọ́run ọba nìyẹn tí bá kà níbi ayus ní àdáwò àmàlàwò ìtumọ̀ ní pé ọlọ́run bá àdíkẹ́ ọlá pẹ̀lú pé ẹ̀san tí yóò rí lọ́dọ̀ ọlọ́run bá ní pé bí kọ́lọ́run bá àdíkẹ́ lá máa tún iṣẹ́ yìí sí ẹ́ bí ayus ní àdáwò àmàlàwò yẹn sì ló correct jù nítorí pé áyà tó padà fi tẹ̀rí mọ́ ẹ̀jẹ̀ rí nísìnyí o mọ́ ẹ̀jẹ̀ rí áyà yẹn ló jẹ́ ẹ̀rí lórí wípé kí n ka níbi ayus ní àdáwò àmàlàwò òun ló correct níbàmù sí áyà tán ló lẹ́rìí wàyí ńlá tí ò bá mo lè ká lọ́nà méjèèjì tí ó sì lọ tí jùmúlà yóò ti ní dàrú ẹni tí ò bá mọ kéwú ni kó farabalẹ̀ torí àwọn eléyìí báyìí rẹ̀ lómi ò ní mọ kéwú yóò fẹ́ kọ̀ tọ́ a yóò fẹ́ má lè jáde lọ́dẹ̀ tẹ́ pé ó mọ ti ń sọ pébà ń sìn jùmúlà yẹn lè lọ bẹ́ẹ̀ ó lè lọ báyìí náà ṣùgbọ́n a ti rí kọ̀rí náà a ti rí tí ó bá ọ̀rọ̀ yìí rìn tí ò ní jẹ́ kí ọ lọ bí aláwọ̀kọ́ yẹn tí òun

ọlọ́run bá lékẹ́ lọ́mọ tún iṣẹ́ yín ṣe ẹ̀rìkẹ́ ayẹyẹ ló jẹ́rìí fún yuslih lakum a'malakum tẹ́ bá ti páyọ̀ ọlọ́run bá tẹ́ ti ń sọ̀rọ̀ tó dáa ọlọ́run bọ́ mọ̀ tún iṣẹ́ yín ṣe wa yaghfir lakum dhunubakum ọlọ́run ti tàbùrì ní ẹ̀ṣẹ̀ yín wa man yuti' illaha wa rasulahu ẹni yóò tó bá tẹ̀lé ọlọ́run bá tùjíṣẹ́ ọlọ́run bá faqad faza fawzan azima ní pàápàá irú ẹni wọ́n ni wà qawluhu eléyìí wà nínú suratul ahzab kí n tó lọ sí wa qawluhu eléyìí wà nínú suratul ahzab àyà 70 sí dé 71 wọ́n ní wa qawluhu qawlan sadida gbóòlù sọ́nà ọba ìgbà tó kó wa qulu qawlan sadida ẹ sì máa sọ̀rọ̀ tó dáa qala al-Imad ibn Kathir qala al-Imad ibn Kathir àbáwà ibn Kathir Imad ibn Kathir sọ pé ayé ìtumọ̀ tọ́lọ̀ ọba àdékẹ́lá ń sọ ń bí ní pé mustaqiman ẹ máa sọ̀rọ̀ tó dúó déédé ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ àtẹ́jù ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ àti ètò sábàánì kábà mustaqim ìyẹn ni pé in tí è sàtejù kìí sì sàtètò ó dúró déédé àbí àtejù àtejù dúró déédé ase ètò tó dúró déédé ẹ̀rí pé ìdúró kí dúró ló dúró yẹn kìí sì so tó bá ṣe sọ̀rọ̀ tó dúró dédé ni ọ̀rọ̀ tọwọ́ ni ọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ tó dúró dédé ni èébú sọ̀rọ̀ tó dúró dédé ni káàmà ṣe zikiru jama'i Allahumma salli ala sayyidina Muhammad fati ma

ọdá inú kí ní ká pé òòó àáàá àwọn ọ̀rọ̀ tí ò dá àwọn ọ̀rọ̀ yìí nígbà níbi oríṣiríṣi àwọn àsàlátù oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn bídáwì táwọn èèyàn ń ṣe láwùjọ yìí ẹ wọ́n pé wọ́n lọ́wọ́n bá gbogbo ruo awọn tí da yi ahamu ahamu sakaku àti yádádìjàbá bílá oríṣìí gbogbo oríṣìí àwọn orúkọ tó ń pé ẹ máa òkú wọ̀ lọ́n tí ó pínlẹ̀ àwọn ẹ̀tì láwọn orúkún bó rántí rí àwọn orúkọ tó lọ́ yìí so wọ́n ni wàláṣírọ́fà ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ tó wọ́ ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ tí ó gún kò ní òdodo ووعدهم أنهم إذا فعلوا ذلك أثابهم عليه ọlọ́run bá lékẹ́ látàdé ń fáwọn èèyàn àwọn olùgbàgbó òdúdó wípé tó bá ṣe nǹkan yìí ọmọ ọlọ́run bọ́ san wọ́n lẹ́san lè á yí sí àdáhùn àìmáìlẹ̀hùn pẹ̀lú pọ́lọ́run bá lékẹ́ ló tún iṣẹ́ wọn ṣe ayi ìtumọ̀ rẹ̀ ni pé rí ọlọ́run wà á yẹ́ ṣe rọ̀láhùn àgbìnúbà máa gbìyà àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ sẹ́yìn ọlọ́ba ìjọba forí ẹ̀jẹ̀ wọn wà máa kọ̀dí àpọ̀ ìmìnìmù fi ní mustapha àtàwọn ẹ̀ṣẹ̀ tó ṣe é ṣe kó máa wáyé látọwọ́ wọn níjọ wájú náà yóò ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ máa fi yọ́ fi yọ́ máa nù wọ́n ní taubá ọlọ́wọ́ bá àríkẹ́ wọ́n ti ìlàámù wọn ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ ma yọ́ máa fi sí wọn lọ́pọlọ láti máa ti taubá láti máa tẹ́rí padà láti máa ronúgbùwàdà lórí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ṣe é ṣe kó máa tẹ̀lẹ̀ sí wọn lọ́jọ́ iwájú àwọn èdè tó ti tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so pẹ̀lú kíni pẹ̀lú pé kí wọ́n máa sọ̀rọ̀ tó dáa pẹ̀lú pé ká máa sọ ahọ́n wọn kú omi zalad nítorí ìdí èyí ẹ jẹ́ ká sọ ahọ́n wa o wá àti ìyá yìí fún wa wá àti ìyá yìí fún wa fún tòní òun náà ni àwọn ilé tí a kà sí wa létí ẹ jẹ́ ká di àwọn nǹkan yìí ká dì mú ká sì dì mọ́lẹ̀ ká dì mú so mùsùlùmí ò kí ń ṣe fashash mùsùlùmí ò kí ń ṣe ata bàdé olùsàn mùsùlùmí ò kí ń ṣe ẹni tí ó jẹ́ ata ọ̀rọ̀ ẹni tí àwọn ọ̀rẹ́ yà ta mùsùlùmí ò kí ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa wo àwọn ọ̀rọ̀ tábà máa sọ táwọn ọmọ ìyá wa àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ẹ jẹ́ máa wo ọ̀rọ̀ tábà máa sọ sí wọn àwọn ọ̀wà tábà máa wù sí wọn ẹ kíyèsí ẹ tún àwọn ọ̀wà wa ẹ tún ṣe ẹlòmíì ìwà kanra ni ẹlòmíì ní kanra gan ìkanra orí báyìí tí ìwà kanra ọ̀dá òkúròrò mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ máa yóò kúròrò ẹ́ ẹ̀dá gbìyànjú ká jẹ́ ní tí mùsùlùmí máa ń jẹ́ bashash mùsùlùmí máa ń jẹ́ ní tí máa ń tújú ká ní gbogbo gbà ẹ́ kẹ́lẹ́ wa egbójì yàn kàn ká ma tújú ká ká ma kójú wá ma ká ma ní smiling face ojú gbígbà pa rẹ́rìn ojú gbígbà pa rẹ́rìn títí pé gbogbo ẹ̀sá ma kàn ní gbogbo gbà àmàgbòjò àmàgbẹ̀rùn àmàgbàtínú bí wa àmàgbàtínú wá yọ gbogbo ẹ̀ náà ojú ọ̀tá kàn sáàdì kankan náà ni ẹ̀ẹ́díká kíyèsí ní báyìí ẹ̀ẹ́díká kíyèsí àwọn nǹkan yìí nínú ìsìn àwọn ọ̀rọ̀ wa dábàá máa sọ náà ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa yiri ẹ̀wò pé irú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí náà tá bá sọ bẹ́ẹ̀ sẹ́mi náà sẹ́mi náà jẹ́ gbà èmi náà ò ní gbà ò èmi náà fara ya ò tá sọ irú ẹ̀ mi ẹ já máa ká máa wọ̀n wò ká tún sọ síra wa ká mọ̀ pé ìwọ̀ ìjọmọ̀ ya láàrin ara wa làwọn nǹkan báyìí àwọn ọ̀rọ̀ tí ọmọ ìyá wa tó ń lọ́wọ́ wa nìyẹn sí báyìí ọlọ́run ọba kó dàbọ̀ kí ó ṣe dáadáa fún wa so bá ti ń gbìyànjú láti wá ìmọ̀ ẹ̀sìn yìí sáà ti ń gbìyànjú láti lò ó ọlọ́run bá kó ṣe rọrùn fún wa láti máa rí lò ó yí ọlọ́run bá kó kó tẹ ìfẹ́ nú wa kọ́lọ̀kú wa tẹ́rì ọlọ́run bá kó ṣe wá ní ẹni tí ó máa gbọ́ ọ̀rọ̀ tí ó sì máa tẹ̀lé ilé ìtò dáa jùlọ nínú ẹ̀ ìkọ́lọ̀run bá kó máa ṣe wá lórí ìfẹ́ nú àádùn síbá ìṣàpá aláwọ̀kọ́ ìkọjú òfin lọ ẹlẹ́ẹ̀kejì ni pé a tún fẹ́ mú lẹ́yìn ilé ìsìn a mú àkọlé tuntun mí so nígbà ọba di ìdánilẹ́kọ̀ọ́ tí a tún fi máa pàdé lórí tíra yìí tí ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ ẹ̀dógún ọlọ́run a ẹ̀díká ìtìmọ̀dé òní pípẹ́ yẹn ó máa ń fa ìrọ̀rẹ̀sì ó máa ń fa ìrọ̀rẹ̀sì tó ẹ̀díká ìdíká lápíẹ̀sì lórí àwọn ọ̀sán ọlọ́run ọba yóò sànù wa ọlọ́run ní pé wá pa bákan náà ẹ jẹ́ kí a mọ̀ gbìyànjú àwọn tí a bá ní lẹ́gbẹ̀ẹ́ lọ́rẹ̀ẹ́ ní ẹja mọ̀ gbìyànjú ká máa sí wọn lójú kòkòrò ká máa gbẹ́ ti máa lọ sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ibi tí ó ti máa ṣàǹfààní tó ibi tí nǹkan ti máa ń yí padà láwùjọ láwùjọ ti máa ń dáa òun náà ni kí ìmọ̀ ẹ̀sìn ìpèpè sójú ọ̀nà náà bá kó máa kó máa lọ tó sí pèpè sójú ọ̀nà náà bá ti ń lọ nǹkan ọmọ yíyá àwọn èèyàn àwọn èèyàn máa ṣàǹfààní wọ́n máa ṣàǹfààní wọ́n máa ma nǹkan tó yẹ kí wọ́n ṣe ẹgbẹ́ bí mùsùlùmí ó sì máa nǹkan tó yẹ ká jìnà sí tó táàbá wa máa ṣe àbí àwọn àwọn èèyàn ràn ẹ̀rí pé àwùjọ máa bàjẹ́ ọlọ́run wa kó sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. olùgbé ìgbé ìgbé jẹ́ ó bá sí ah, eléyìí tí a máa ń gbọ́ yé tábà bèèrè oní ìlàjà àwọn ọ̀tẹ̀ tí máa ń yọ tó bá yẹ páwọn ọ̀tẹ̀ tí máa ń yọrun lẹ́gbà lérò kò dá kí àmà yọrun mùsùlùmí ò kí ń yọrun mọ́ tó bá yẹ pé ọ̀tẹ̀ tẹ́ gbà lérò ní ọ̀tẹ̀ shampoo tó máa fi ń fọ irun nítorí àwọn ìdọ̀tí tí máa ń sá sí abẹ́ irun àbáwọn kòkòrò shampoo kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọṣẹ dáadáa ni tá a lè lò láti fi ẹ̀hẹ́ jẹ́ pé nígbàtẹ́ tí wá sọ pé relaxer náà lẹ́mí rẹ̀ relaxer ni ò dáa ọjọ́ tí máa ń yọrun ọ̀dà mùsùlùmí ò kí ń chẹ́ǹjì ẹ̀dá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala anábì kọ̀ fún wa ká máa chẹ́ǹjì bọ́lọ́run ṣe dá nǹkan àwọn náà ti mọ̀ pé tá a bá lórí lágbà yóò chẹ́ǹjì yóò yí irun wa padà kúrò ní bọ́lọ́run ti dá irun wa padà yóò mú ayọ̀ nànànànà bíi irun àwọn òyìnbó àgbàdáwò ilé ìsó òyìnbó yẹn so ẹ jẹ́ ká yọnu sí bọ́lọ́run ti dá wa náà jẹ́ adé àwọn kọ̀ǹpútà jẹ́nẹ́tẹ̀ before ọ̀fẹ́ tó fẹ́ ọkọ àrí ìyàwó. kí a wòye sí ẹ̀jẹ̀ irú ẹ̀jẹ̀ wo ni irú èròjà wo ló wà nínú ẹ̀jẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ṣé a lè wòye sí a lè wòye sí kò sí kẹtò burú bẹ́ẹ̀ torí kò sí ẹ̀rí kẹta tó ní kamawo yìí sí so àwọn ìmọ̀ká ti ń bẹ tó pé ìmọ̀ ayé tọ́nà bàlígá ti ṣe wá láǹfààní náà ni so tó sọ wípé àwọn èròjà tó wà ti ẹ̀rí pẹ̀lú èròjà tó wà nú ẹ̀jẹ̀ ọkọ rẹ àbí ìyàwó rẹ yóò gbé irú ẹ̀jẹ̀ báyìí jáde tó sì gbé irú ẹ̀jẹ̀ báyìí bóyá àwọn tó bá nírú àwọn èròjà báyìí nínú ẹ̀jẹ̀ rẹ̀ kọ́mọ̀fẹ́ ni tó bá nírú àwọn èròjà bẹ́ẹ̀ náà nínú ẹ̀jẹ̀ rẹ̀ nítorí pé ọmọ ó máa mú nínú ẹ̀jẹ̀ bàbá àti ẹ̀jẹ̀ ìyá bá wá èròjà àárẹ̀ àbí èròjà tí máa ń fa àárẹ̀ ó mu nínú ẹ̀jẹ̀ bàbá ó mu nínú ẹ̀jẹ̀ ìyá yẹn ni pé s ó mu s nínú ẹ̀jẹ̀ bàbá ó s yari kò túmọ̀ sí kí wọ́n bí ẹsẹ̀ but possibility wà kí wọ́n bí àwọn kò túmọ̀ sí wọ́n bí torí pé iṣẹ́ tó gbogbo ọmọ inú wọn tán ó lè jẹ́ sí pé ọmọ kan máa mú hé gbogbo àwọn ọmọ ọmọ mú hé lọ́dọ̀ bàbá wọ́n máa mú ẹ̀sì lọ́dọ̀ ìyá ni àbíkọ́ yẹ pé wọ́n máa mú hé lọ́dọ̀ ìyá máa mú ẹ̀sì gbogbo àwọn tó bó so kò sí nǹkan tó burú mẹ́ bó tilẹ̀ jẹ́ sí pé béèyàn bá ṣe kò láìfi bá wulẹ̀ yẹ̀gẹ́ wa wò tá a gbára lé ti kọ́rọ̀ kò láìfi jùlọ kò láìfi kódà òun lọ́fẹ̀ẹ́ dáa jù téèyàn bá ní kàmáàlù tàwákò téèyàn bá ní ìgbára lọ́nà ọba tó fún pátápátá òun lọ́fẹ̀ẹ́ dáa jù ṣùgbọ́n kì í ṣe haram bàbá yẹ ẹ̀jẹ̀ wò bójú rí nìyẹn Tọ́dá kí a máa fresh. ok now so Ah, wọ́n béèrè pé sọ́dá kéèyàn máa wọ́n ní stress wọn àbí nǹkan ẹ̀yí obìnrin náà ní gbogbo yíò yé wọ́n tàwà sàlàyé pé wọ́n ní kìníkà tí èèyàn máa ń fi ń síbi ọrùn wọ́n ní wọ́n fi síbi ọrùn yóò wá fa ọrùn nàà báyìí síbẹ̀ náà ni tí ma ń jẹ́ kí yí padà kìí jẹ́ kí irun yí padà rí àyọ́wé kò sí kàtò òkúrú bẹ́ẹ̀ tó bá jẹ́ wé kìí yí irun padà o kò sí kàtò òkúrú ẹ̀yìn lẹ́ni yí ẹbí dára tí ó bá ti sára àwọn ẹbí dá sí kí jẹ́ ó wà lára sí ènìyàn ní ìtọ́bù ara yìí kí ẹ máa fi jẹ́ rédọ̀ tí ó nà náà àwọn ènìyàn pàdé òfin rá ilé ó tààrí bí ọba ti tẹ̀lé rédọ̀ yóò fi di ọ̀rùn náà yìí yọ́ sí ọba ìjẹ́pá yóò fi di ọ̀rùn náà yìí bẹ̀tí nǹkan tí ó súnmọ́ tágbàdé rò ní pé báyá kí a máa fi ariwo jẹnẹrétọ̀ kí a máa fi dàmú aládùúgbò yàn eléyìí báyìí ìní aládùúgbò yẹn lára ní o àwọn gbọ́dọ̀ fi ìgbádùn ayé tiwa ká fi máa kó nira bá aládùúgbò wa alábàgbé wa tó yé báyìí sí ìgbà míì ariwo ẹ̀rọ amúnáwá wa jẹnẹrétọ̀ wa ó lè má jẹ́ kí aládùúgbò wa rọrùn sùn bóyá ó ti wà nípò ẹni tó yẹ kó sùn nítorí bóyá ìlera rẹ̀ bùkátà sí kó sùn so ìgbà míì náà ó lè jẹ́ sí pé bóyá ń ṣe nǹkan tó jẹ́ iṣẹ́ ọpọlọ lọ́wọ́ ariwo jẹnẹrétọ̀ yẹn ò ní jẹ́ kí oríṣi ọpọlọ yẹn ṣe sóyé àbíbẹ̀ẹ̀ tí ọkọ̀ ó jẹ́ sí pé èéfì jẹnẹrétọ̀ èyàn kọ́ kú lọ́dọ̀ ti yàn ibi tí yàn wá kọ́ sí ibi tí ó ti máa lọ wọlé bá alábàgbé yàn ni so eléyìí báyìí rèé òun ti ẹ̀tún lágbára ga torí gbígbà pé yàn fẹ́ pààyàn náà torí èéfì jẹnẹrétọ̀ tẹ́ ń wo yàn bá bá poison tó lágbára ni o poison tó májèlé tó ní agbára gidi gan ó jẹ́ báyìí sìn so n tí ń jáde ń bẹ̀ ní agbára gan carbon monoxide ló ń jáde ń bẹ̀ carbon monoxide tẹ́rí carbon monoxide yẹn poison tó ní agbára tó pé ó yára pààyàn ní nítorí ẹ̀mọ̀ gbọ́ngbà mi tó ní àwọn èèyàn kan wọ́n tan jẹnẹrétọ̀ nígbà tí lè fi mọ́ gbogbo gbogbo mọ̀lẹ́bí kan sì kú ara ta tó bá fi lè tan jẹnẹrétọ̀ tí èfin jẹnẹrétọ̀ bá fi lè ń wọlé tọ́tún bẹ́ẹ̀ wọ́n ní jí ilá yàṣá Allah àyàfi ẹni tọ́nà wà lè fi bá ní in tí ó jẹ láyé kù ó sì súnmọ́ kọjá gbogbo tó jẹ láyé òun náà bọ́yọ̀ hospital náà ló ti padà jẹ́ tí ó fi padà tí ó fi padà bọ́yọ̀ omi tí ó kù tí ó mu yẹn hospital náà ló ti mú tí ó fi padà palẹ̀ rù mọ́ rẹ̀ tí ó fi padà palẹ̀ rù rẹ̀ mọ́ ó sì a fi sí dáadáa ká má fi ìdẹ̀kùn lè lo èdè ẹlọ́kùn ẹni tí ó lára títí ẹ̀ǹkan sọ̀rọ̀ kí lè tiẹ̀ ẹni yẹn wà wọ ara ẹni ẹni tó lára ẹ̀ ó wọnú ara rẹ̀ ṣùgbọ́n nígbà ẹni yẹn máa jí tó ń ó fún láti ẹni ẹ̀wá ní kí mo lè sọ specifically kí ẹni yẹ ipé ó máa bẹ̀rẹ̀ ẹni ìgbàlejò ọ̀rọ̀ ó ti gbàlejò ọ̀rọ̀ àlejò tó gbà yẹn àfikó lè jáde àfikó lè jáde àjẹ́rí àpẹẹrẹ pé àìjẹ̀mú ti wọ́n mọ́ ara yẹn ni ìgbà míì ó lè jẹ́ pé àtàtì ni tó jẹ́ pé bóyá wọ́n bí àrùjẹ náà yẹ lọ́wọ́ ẹ̀ láti wá para nìyẹn ìgbà míì ó ti jẹ́ pé òun fún rẹ̀ lọ́fẹ́ tayọ àlà òyìnbó kan yẹn kẹ́niyẹ kẹ́niyẹ máa ṣe rúkìá dáadáa tó máa ṣe rúkìá dáadáa tó rálejò tó bà yẹn àlejò ọ̀rọ̀ ní olómọdé àgbàlejò ọ̀rọ̀ àlejò tó tóbi àlejò ńláńlá lẹ́ni ẹgbà yìí tó kẹ́yìn má fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣeré tó tètè kó ètè múra sọ́rọ̀ ara rẹ̀ àwọn àwọn kétẹ́ẹ̀tì tí wọ́n fi ka àwọn àyàkù rúkíyà kó ma gbọ́ kó ma gbọ́ kó náà ma ka rúkíyà dáadáa gbogbo àwọn bá bí ń ṣe ìwòsàn nínú ìsìlámù fẹ́ni tí àjẹ̀nú bá wọ ara rẹ̀ kó gbìyànjú kí ọlọ́wà dì nípa rẹ̀ kó fi lé àlejò ogun tó wọnú ara rẹ̀ jáde

kí o tètè wá bíbọ́ sí sílébà ní sí so o bẹ̀rù o kó bẹ̀rù ya ọlọ́run ba so ọlọ́run ba yóò bá pọ̀nà mọ́ ọlọ́run ba yóò sàmànà rẹ ẹbájọ́ kan tó ọlọ́run ba ló subhanahu wa ta'ala so gbogbo àwa tí irú àdáwò bẹ̀ bá tẹ̀lẹ̀ sí abẹ́lọ́run ba ló subhanahu wa ta'ala kó dàpọ̀ kí ó sàmànà wa ọlọ́run kí ó fún irú ẹni bẹ́ẹ̀ lálàáfíà ọlọ́run kó fún wa lálàáfíà ọlọ́run bá kó má fara ní ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá kí ọmọ fi ìnira kàn wá alájọ kan sọ ọlọ́run Allah subhanahu wa ta'ala subhanahu wa ta'ala ṣe bá ti láàmì láàrin ìlànà ìtàkùn àti ìpàtìlẹ́yìn kò sára wà ní ìpínlẹ̀ ọ̀rọ̀